يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Aki ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò Al-Muflihun èyí tí ilé ẹ̀kọ́ Muflihun High School tó wà ní àdúgbò Muslim Ìfẹ́lódùn Ìdí Òbí nílùú Ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ Ọlọ́run máa bá ní ṣàlékún dáadáa fúnlé ẹ̀kọ́ náà àwẹ̀ Ramadan náà bí ó ṣe ń parí báyìí tí àwa Mùsùlùmí táwọn tíra wa pé a kú ọdún a kú ìyèdùn abẹ́lọ́hún kó gbà níjọsìn lọ́wọ́ wa gbogbo àwọn nǹkan tá a ṣe tó kù díẹ̀ káàtó nú àwẹ̀ kọ́lọ́hún kó forí ẹ̀jìn wa kájọ jèrè láyé àtijọ́ ọ̀gbìn gbogbo àwọn tó so nígbàwé ètò yìí nínú àwọn òbí láti bẹ̀rẹ̀ àwẹ̀ fi bọ́ wa dé ìparí àwẹ̀ kọ́lọ́hún bá ní yóò jẹ́ àjọ jèrè láyé àtijọ́ ọ̀gbìn gbogbo àwọn tó ń gbohùn wá sílẹ̀ ọlọ́run bá ní ṣe àlékún dáadáa fún àwọn náà ọlá la ilaha illallah ọ̀dà ẹja gbọ́rọ̀ ọlọ́run látẹnu akẹ́kọ̀ọ́ wa abdulmalik adigun bismillah. أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل توثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin arúfin ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ eléyìí ni ẹ́písòòdù tí yóò parí gbogbo ntọ́jọ mọ́ fourteen forty one Ramadan lecture sí ilé ẹ̀kọ́ Mufleon high school ibẹ̀ náà ládẹ̀ ti sọ àwọn ọ̀rọ̀ kéékèèké tá a dúpẹ́ lọ́wọ́ gbogbo wa náà lọ́wọ́ parí lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run a máa rárá sọ̀rọ̀ kékeré nípa zakatul fitr èyàn jákà tá a máa ń yọ lẹ́yìn ìgbà tí a bá gba ààwẹ̀ tán a sọ̀rọ̀ kékeré náà nípa kíkírun ìdí pàápàá lásìkò covid nineteen eléyìí tí a wà yìí tọ́já sí wípé n tó súnmọ́ náà ni pé nu ilé nkálukú ó ti kí ìrun yìí dì á sọ̀rọ̀ kékeré lórí ẹ̀ náà àáfàá ní sàkáàtù lè fitir òun náà ni ìta máa ń yọ oúnjẹ tá a máa ń yọ lẹ́yìn ìgbà tí a bá parí ààwẹ̀ Ramadan nínú hadithi tí àáfàá wa Abdullahi ọmọ Abbas kọ́lọ́mbá ni yọ́nú sí bàbá àtọmọ. ó ní farada Rasulullahi sallallahu alaihi wasallam zakata alfitiri tuhuro tanli sọ imi mina lagwi wa rọfas wa tuuma tanli lè masakin ó lànàbí sallallahu alaihi wasallam ó ṣe lọ́ranyàn fún wa mímọ yọ jaka eléyìí tá a máa ń yọ níparí àwẹ̀ yẹn yóò máa fọ àwa aláwẹ̀ mọ́ bó ṣe bùkálá súnmọ́ lọ́n tó náà àárà àwọn ọ̀rọ̀ ọbú tá a sọ asọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn àparọ́ asòfófó àti rọ́fàs àwọn ìwà àbàjẹ́ ìwòkuwò máa wo obìnrin olóbìn èyí tá a wò lórí íńtánẹ́ẹ̀tì èyí tá a wò nínú tẹlifíṣàn èyí tá a wò náà lù ú àtàwọn ọ̀wẹ̀ ẹ̀sẹ̀ míì tí máa ń ṣẹlẹ̀ lọ́wọ́ aláwẹ̀ ọlọ́run máa ń lo sàkáàtù lè fitiri yìí láti bá ní fífọ àwọn ẹ̀sẹ̀ yìí mọ́ kálíbaláàdá tó pé níwájú ọlọ́run wà tó rọ́mọ̀tán yóò tún jẹ́ oúnjẹ fún àwọn tó bá jẹ́ olòṣì ó túmọ̀ sí pé ní àdíìsì àti kọ́rẹ́ńtà máa fún ní sàkáàtù lè fẹ́tẹ̀r àwọn olòṣì lọ dáa jù bó ti ẹ̀já sípa rínú àwọn onímọ̀ ni pé àwọn tọ́lọ̀ ń kà nínú sọ́rọ́tù tàóbà palẹ̀ fún ní zaka páwọn náà lálẹ́ fún ní sàkáàtù lè fẹ́tẹ̀r ṣùgbọ́n á kọ́ǹsìdá àwọn olòṣì tí ò ní púpọ̀ jù famani àdá kọ́bílà sọ́lá fàyíyà sàkáàtù makbúlà anábìsọ̀lọ́lá àlùwàsálàm ó lẹ́ni tó bá yọ síwájú ká lọ kírun òun lẹni tọ́ èyí lọ́lọ́run gbà wọlé nínú ọ̀dẹ tí ìsàtẹ́ pé tàbí ká sọ pé nìsín kálukú ilé láti kírun a ti mọ àsìkò tá a máa ń kírun ńgbà bá débi ọ̀rọ̀ ṣókí nípa àrùn náà a ti mọ tá a máa ń kírun ńgbà tó rùn bá ti yọ tí rúmọ kọ́dírù rùmọ haim tó bá jẹ́ ti ìtúnu ààwẹ̀ wọ́n fẹ́ kí ìdí ọ̀lọ́ra tẹ́ntẹ́ní táàbà rí bí àránṣẹ́ wọn ta àti lásìkò tá a wà yìí ìdì ti tó torí bí àránṣẹ́ mu lòrùn ti yọ tá a bá ti rí ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún ogún ìṣẹ́jú lẹ́yìn ìgbà tó rùn yọ ìdí e ti tó nínú ṣẹ̀ríà so wọ́n fẹ́ ká lọ́ọ̀tì ìtúnu àwẹ̀ láà díẹ̀ káwọn èèyàn lè láǹfààní àti ọ̀sà ká tó lè fitiri tí ilé yá ká tètè kí káwọn èèyàn láǹfààní àti lọ pa ẹran ilé yá anábì sọ̀rọ̀ láàlọ́ ọlẹ́ ń tọ́ bá yọ ká tó lọ kírun èyí lè tọ́lọ̀ wọn gbà wọlé tí ládàá rẹ̀ kún kẹ́kẹ́ ṣùgbọ́n ẹni tí àbáwá yọ náà àwọn àǹfààní kèsè ẹ ń báyọ tiẹ̀ lẹ́yìn ìrun fàyíyà sọ́dákọ̀ tó mẹ́nà sọ́dákọ̀ ládàá pé èèyàn kẹsì sàárà kan lásán nínú àwọn sàárà òun ló ń tàn gbà wájú ọlọ́run nínú àdìsí àfáwà abdullahi ọmọ ọmọ ọlọ́run bá níyọnu sí wọn àwọn ní faradà rasulullahi sallallahu alaihi wasallam zakata alfitri min ramadan sọ amin tamur dé parí àdìsí wọn wọn lànà bí ṣe yíyọ jáka ó ṣe lọ́ràn yàn nínú àwẹ̀ ńgbà bá ti di pé àwẹ̀ ń parí lọ ayọ̀ sọ́ọ̀hù sọ́ọ̀hù ni bíi káfíwé agolo mọ́kànlá irú agolo mílíìkì lọ́dọ̀ wa ń bì bí agolo bíi fourteen mẹ́rìnlá òun ni múdù mẹ́rin yẹn ń ló fọkànbalẹ̀ jù a lè yọnu támúrù lárúnjẹ tá máa jẹ lárúbáwá déètì yẹn tá a fi máa ń ṣe nínú àwẹ̀ èso dàbínù yẹn àbíkọ́jẹ́ nínú ọkà bàbà àbáwọn oúnjẹ míì lọ́dọ̀ tí wá ń bì tọ́lọ́n bá bóyàn láti rí kéèyàn ó lo ráìsì kódà kó tó jẹ́ ráìsì tí ò tún lókùúta kéèyàn ó lo ẹ̀wà àáfà èèyàn lo èlùbọ́ gidi èèyàn lo èlùbọ́ ọlá fún tó bá jẹ́ pé gàárì náà lọ́lọ́run yọ̀ǹda tó yẹ pé ntọ́wọ́ wá pánù kò sí nǹkan kan ẹ ń bá fẹ́ lo bí irú àgbàdo kó lè wúlò fáwọn àgbàdo oúnjẹ náà ni tá a sì máa ń jẹ lọ́dọ̀ wa ń bí èèyàn lè fàgbàdo yọ sàkáàtù lè fètè ṣùgbọ́n dáa ká tètè yọ kọjá pé àwọn tí ó fi sọdún wọn ó ti pòṣẹ́ẹ̀sì ẹ̀ yóò lè jẹ́ tóhùmọ̀ tán lè lè mọ̀sákìn àgbàdo náà wọ sàkáàtù lè fètè aróúnjẹ wa tá a máa jẹ ní jéró ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́run bá lékè ọlá kó ṣe dáadáa fún gbogbo wa anábìlá àmọ́ yọ fún gbogbo àwọn tó jẹ́ pé alálà abudi ẹrú tó jẹ́ pé ọwọ́ àkọ́sọ́ di wa ayọ̀ fún alùhùrù ọmọlúàbí ayọ̀ fún wa zakar ayọ̀ fọkùnrin obìnrin ọmọ èké àgbàlagbà minal mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí ẹni tó bá ń bẹ́ ń kọ́sọ́ di wa tí èsì mùsùlùmí kódà kò gbáwẹ̀ kò ní ìdíkàwé sàkátù lè fitiri fún a ní kọ́kọ́ gba Islam kọ́ wa máa bá wa kírun kọ́ máa bá wa gbàwẹ̀ láàtò máa yọ jáka fún ǹjẹ́ a lè yọ fóyún inú wọn ní kéè sọ̀ràn yẹn ṣùgbọ́n àáfàá wa Usman ọmọ Affan tọ́jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kẹta nínú tán gbà wá lọ́dọ̀ tiwọn ni pé wọ́n á máa yọ fún oyún ọ̀nà àáfàá ni tó ẹni ọlọ́run bá bò láti rí tọ́lá rò pé òun fẹ́ yọ fún oyún ọ̀nà wọ́n ní ò sí nǹkan tí ó burú ń bẹ̀ ìgbà wo la máa yọ ọ́ tó ti di páàwẹ̀ ti ń ku bí ijọ́ méjì hmm? so ti yé bi yawmin aw yawmayn tó bá ti ń ku bí ijọ́ kan ijọ́ méjì táwẹ̀ ó parí àáfàá wa Nafi'u wọ́n gbà lọ́sọ̀dọ̀ àfọ àwọn àbúlé ọmọ umaru pé wọ́n máa ń yọ tó bá ti di páwẹ̀ ti ń ku bí ọjọ́ kan àbọ̀jọ́ méjì ni bó ṣe wà nínú àdìsí Ìmáàmù Bukhari ó dàbí àwẹ̀ ti di bíi twenty seven twenty eight àtìlẹyọ sàkátù lè fitiri wa kọ́ máa dọ́dọ̀ àwọn tí ó jẹ́ pàápàá lásìkò tí ìlú tó lágbára yìí kọ́lọ́nkọ́ bá ní ká covid nineteen kúrò níbẹ̀ kí la fi máa yọ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ nípa oúnjẹ la fi máa yọ zakatul fitr khilafan lè àbí hanifa rahimahumullah ìmáàmù abu hanifa náà sọ pé a lè fowó yọ nínú ọ̀rọ̀ tiwọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wọn ló ń jẹ lànàbí àsálà ń fi yọ ní làwọn sàábé náà fi máa ń yọ ọ́ èyí lọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ ìyẹn ló sì dáa ká ṣe jù nínú àwọn tá a bá lọ́dọ̀ àbá wa ń lẹ̀ yorùbá ni pé tán bá yọ zakatu lè fi fún yẹn àwọn atúmọ̀ fowó sí páwọn tó fi ń wáyọ̀ náà ọlọ́run zakatu lè fi wọn ti yọ oúnjẹ ṣùgbọ́n lọ́sì tẹ́ ẹ fún ó lè mọ̀ ní nǹkan kan kọjá pé ẹgbẹ́ ráìsì fún kò sówó tí ì ra kẹrosíìnì kò ní gáàsì ńlé kò sówó tí ra òróró gan débi epo pupa ẹ bá tún bá five hundred naira sí ẹ bá bá fi one thousand sí ọlọ́run ó ṣoore pípé fún àwa náà kọ̀dẹ̀ sí tó burú àwọn tá a bá rí nínú àwọn mùsùlùmí àbáwọn foundations tọ́já sí pé wọ́n gba owó lọ́wọ́ àwọn èèyàn wọ́n ra oúnjẹ wọ́n wà fáwọn mùsùlùmí kò sí tó burú nínú eléyìí náà kákẹ́bẹ̀rù ọlọ́run kọ́mọ̀jà sí pé ń tán ní kọ́jẹ́ ẹ̀tọ́ àwọn olòṣì àwa kan wàá gbà á là ń fi sàkátùlì fitiri kọ́ mọ́sálásí kìí ṣe owó mọ́sálásí o kìí ṣe ń tẹ́nìkan wàá fi dọ́là o àwọn olùsí wọn ní kọjọ́ oúnjẹ fún wọn o eléyìí ni ń tá a kẹ̀ ṣe kọ́lọ̀n ọba àlekè ọlá kó tọ́ wa sọ́nà sókítà lè sọ nípa sàkátùlì fitiri òun ni eléyìí ọpẹ́ jù ká ti yọ láàárọ̀ ọjọ́ ọdún kó tó di pé a lọ sí eid ká má kó di ẹ̀yìn àsìkò eid àwa fẹ́ sọ ní ṣókí nípa eid lásìkò tá a wà yìí tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú lórílẹ̀‐èdè wa nàìjíríà tí èèbá sọ àwọn ìlú péréte tó jẹ́ pé tó wọn láwọn yọ̀ǹda fáwọn èèyàn àwọn kan lọ kí eid tó bá ti ṣẹlẹ̀ báyẹn pé kò sọ opportunity kakura wa jọ ní mùsọ́lá ní àwọn ààyè ìdì tá a ti máa ń kírun ṣẹ̀rí àyọ̀ǹda fún wa o ká kírun ìdì wa ń lé jẹ̀mọ́ ẹ tó tó eléyìí gbọ́ kódà ń jọ́ tí ò sí covid nineteen làwọn àáfàá ti sọ gbogbo ìdájọ́ ìkalẹ̀ o tó bá ṣẹlẹ̀ gan pé kò sí nǹkan kan náà lù gan ó dé mọ́sálásí ìdì ìdì kan lọ́wọ́ àná òlu yìí ìgbà tó débẹ̀ wọ́n ti kírun tán wọ́n ti parí òkútùbà ó fírì kọ́ ọ lọ sínú ilé rẹ kó o kóyàwó àtàwọn ọmọ rẹ jọ kí wọn náà di ìmáàmù rákà méjì náà ló sì kì í dó afẹ́ ráwọn àfa àtànfẹ́ ní rákà mẹ́rin ni ṣùgbọ́n ètò rinlẹ̀ ju òun ni wípé rákà méjì ni ìyẹn ló rinlẹ̀ a rí nínú ìṣesí àwọn sàbẹ̀ bíi bunu Malik àtàwọn sàbẹ̀ míì tọ́já sí wípé wọ́n kó àwọn èèyàn wọn jọ wọ́n kírun ìdí nínú ilé ẹ̀yin mùsùlùmí ọlọ́wọ́ bá ká covid-19 kúrò náà lù ú ṣẹ̀rí àyọ̀ǹda fún kálukú báyìí kálukú yín náà wọ́n ti wé yín láwà ní ìmáàmù báyìí tọ́ba jẹ́ pọ́mọ yín tó ti bàlágà lọ́lọ́ ní ọlọ́ ilé kí tọ́mọ kùránì ká ẹjọ́ jẹ ìmáàmù rákà méjì péré náà lẹ́ẹ̀kì fún ìdí níbi rákà alákọ̀ọ́kọ́ Allahu akbar méje Allahu akbar Allahu akbar níbi rákà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ́sì Allahu akbar márùn-ún tó bá já sí wípé súrà kan tá a bá rí àmọ́ kò sí súrà tá a kà tí ò lọ ṣùgbọ́n ara àwọn ẹ̀rí pé rákà alákọ̀ọ́kọ́ ẹni ka suratul àlà sabbihisma rabbikal àlà rákà kejì kéèyàn ka suratul gọ́ṣíà àbáwọn àdìsí míì tí ó wáyé ní orí rẹ̀ ṣẹ̀rí àyọ̀ǹda fún wa ká kírun ìdí nínú ilé o ọlọ́run ọba yóò gbà lẹ́sìn ká fi ìdùnnú sọdún wa ká bẹ lọ́hùn kọ́ba ni ká dánwò kú ò kọ́lọ́hùn kó ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa ilé ẹ̀kọ́ mufiliun high school àwọn náà ṣonígbọ̀wọ́ ètò yìí wọ́n ní kásáré kéde ní ṣókí bó ti já sí pé eléyìí ní ẹ́písòdù tí ó kàn yìí ìkéde alákọ̀ọ́kọ́ ní gbogbo àwọn lectures tá a ti ń ṣe láti bẹ̀rẹ̀ ààwẹ̀ ní Lágelú FM yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹ tún láǹfààní àti máa tún gbọ́ lẹ́yìn ààwẹ̀ ọ̀nà owó lẹ́gbàá láǹfààní àti tún gbọ́ ọ̀nà méjì sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ táàbà eré ọjọ́ kan méjì lẹ́yìn ààwẹ̀ àwọn lectures yóò ti wà ní wẹ́bsáìtì Dáwà Nàìjíríà www.dawanigeria.com dawa d-a-w-a-h nigeria.com wẹ́bsáìtì yìí àwọn lectures àáfàá rashid ashimumi náà tó ń bẹ́ńbẹ́ tó lé ní four hundred lectures tẹ́ ẹ lè dáńlóòdù pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn lectures yìí ó wà ní wẹ́bsáìtì dawa nigeria. ẹ máa dáńlóòdù ẹ̀kẹ́ ẹ máa gbọ́ lọ. ẹlẹ́kejì àwọn lectures yìí ó tún wà nínú cd tí ó bá di inú oṣù júùnù ẹ máa pè wá tàbí kẹ́ ẹ máa wá sílé ẹ̀kọ́ wa ní muflihun ẹ̀ẹ́rì sí di ìgbàlọ́fẹ̀ẹ́ tá a ṣe aṣetiláṣẹ àná bẹ́ẹ̀ kódà ó tún kù díẹ̀ táwọn èèyàn ò gbà tán ọdún yìí náà àwọn ọmọ ìyá wa tún ti kan tún ti sọ pé àwọn ó ṣètò rẹ̀ ẹ máa rí gbọ́nú cd tá a ṣe sínú cd ẹni tó bá lo whatsapp náà tọ́jú pé wọ́n fẹ́ ká sẹ́ndì ẹ̀ sóhun ní whatsapp gbogbo àwọn lectures yìí náà ìta rìkọ́ọ̀dù ọ̀nbẹ fún wa ní whatsapp ìyẹn jẹ́nu àwọn kéde táníkà bá wọn kéde bákan náà bí covid nineteen bá ti lọ tí gbogbo àwọn ilé ẹ̀kọ́ táníkà wọlé admission bẹ̀rẹ̀ nílé ẹ̀kọ́ wa ní mọ̀fìlẹ́hùn náà nu kódà bẹ́ẹ̀ fẹ́ kọ́ ọmọ join láti third term admission wà nílẹ̀ fún twenty twenty twenty twenty one ẹ̀ẹ́rì bánà wa àti flyer wa láìpẹ́ tí ọmọ káàkiri lórí net àti láwọn ìlú tí admission ó sì bẹ̀rẹ̀ ní pẹrẹwu bákan náà ilé ẹ̀kọ́ mọ̀fìlẹ́hùn wọn á bẹ̀rẹ̀ special Arabic classes tọ́já sí wípé àwọn ọmọ tí èso ọmọ sùkúù yìí náà wọ́n láǹfààní àti máa kẹ́kọ̀ọ́ kéw nílànà tọ́lọ́hún àti súnà ànábì sallallahu alaihi wasallam kílé kí yóò máa wáyé lọ́jọ́ sátidé ọjọ́ sunday aago mẹ́jọ sí aago méjì yóò tún máa wáyé ní ìrọ̀lẹ́ ní ọjọ́ monday tuesday wednesday láago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ gbogbo details yìí tẹ́ ẹ bá ń pè wá bẹ́yìn tẹ́ ń lo internet àmọ́ send àwọn flyer rẹ̀ sí yín tó kó details sínú for now ilé kéwọ́ bẹ̀rẹ̀ láti ibtidayi àti ìdádi òun láàfi bẹ̀rẹ̀ abẹ́lọ́wọ́n ọba àlekè ọlá kó gbà ní ẹ̀sìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ àsọyẹ àtijọ́ gbèǹde alkiyama o ní ìparí man lamuyẹ́ṣkúrì nasa lamuyẹ́ṣkúrì la ẹni tí ó bá lè dúpẹ́ lọ́wọ́ olóore tí ò dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe lè kò lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lákọ̀ọ́kọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tọ́já sí kí ọjẹ́ kárí bẹ̀rẹ̀ àwẹ̀ ká tún rí òpin rẹ̀ ọlọ́run adúpẹ́ fún ọ lákàlhámdù yá maulana ọlọ́run mẹ́tẹ̀lẹ́ lọ́kàn tó kù ṣe mọ́ adúpẹ́ lọ́wọ́ àwọn òbí ilé ẹ̀kọ́ yìí àtàwọn alágbàtọ́ tí wọ́n fowó ran iṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ àdúpẹ́ lọ́wọ́ àwọn mùsùlùmí míì tọ́kẹ̀ ń gbọ́ ètò yìí tí wọ́n ń pè wá pé ká sẹ́ndì àkán nọ́mbà wa wọ́n sì ń fẹ́ kódà ẹlòmíì bẹ tá a mọ̀ wà láì tó sẹ́ndì owó tó nítumọ̀ sí wa àmọ́ dò níyì ọkẹ̀ rákàntì wa ó sì sẹ́ndì owó sí ibẹ̀ àmọ́ gbogbo yín ọlọ́mọ yín o ọlọ́wọ́n san yín ní ẹ̀san olóore ọmọ ìyá wa alájì rashid mudafi àdúpẹ́ lọ́wọ́ tiwọn náà àwọn nọ́mbà níṣètò gbẹ tẹ́ ẹ fi ń gbọ́ wa tán rìkọ́dù wa lọ́tún lọ́sì ọlọ́run ní jẹ́kọ́ rẹ̀ ẹ̀yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún alẹ́bùn tá a fáwọn èèyàn gbà kú ìsìwà náà àtẹ̀yìn tẹ́ ẹ dáhùn àdúpẹ́ lọ́wọ́ yín o títí ọdún tí ń bọ̀ ìmìlẹ̀bàyìnlẹ̀ islam rasheed hashim abu anas assalamu alaikum warahmatullahi wabarakatuh.